عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم والبسني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست انا الذي أحبوا ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سئري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adáwọ̀pẹ́ fún ọlọ́run atọ́rọ̀kẹ́ atọ́rọ̀gẹ̀ fún annabuwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run atọ́lọ̀ ọlọ́run kọ́lọ̀ kó bá mú bá annabi àtàwọn sáábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn náà tá ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dìjọ ìgbéǹde alkiyama adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó tún sọ adi dédé àsìkò yìí ilé ní láti parí rẹ̀ gbogbo gbìyànjú wa láàárọ̀ lọ́sàn-án lóru nínú àwẹ̀ yìí kọ́lọ̀n kó mọ́sà gbà ní ẹ̀sìn fún wa táwẹ̀ bá tó lọ tẹ́nà kọ́lọ̀n kó gba gbogbo ìbàdí àti wa kọ́lọ̀n kó gbà lọ́wọ́ wa àwọn tó so nígbàwó ètò wa tí wọ́n ní kí ládàá rẹ̀ kó mọ lọ bá àwọn òbí àwọn méjèèjì tí wọ́n ti wà níwájú ọlọ́run àbí ọlọ́run ọba kọ́lọ̀n mọ́sà kẹ́ àwọn òbí wọn méjèèjì gbogbo tó ti dá inú ọ̀rọ̀ tiwọn náà kọ́lọ̀n dojú ìtúkù díẹ̀ káàtó kọ́lọ̀n bá sọ di ìdùnnú fún wa ní òní pẹ̀lú gọ́lọ́wọ́ba à ń tẹ̀síwájú pẹ̀lú prógrámù wa ibi tí a ti ń sọ̀rọ̀ nípa kí ni ìgbéyàwó gangan èmi àti sheikh wa sáàdì sàrùmí náà lájọ wà nínú stúdíò báyìí a máa tẹ̀síwájú pẹ̀lú kíka tíra tí a ti bẹ̀rẹ̀ tá ń kà láti inú rẹ̀ tá ń ṣe tààrífù eh, kẹlmẹ́tù zabaj abẹ́ẹ̀kọ́ so a ti wá bá a débi pé ká máa fọ́ ìtumọ̀ ọ̀rọ̀ ohun tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó ká máa fọ́ sí wẹ́wẹ́ àwọn sheikh wa sarumi wọ́n kọ́ntínú láti bí ti àti dúró lánàá bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabi wa ba'd assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh wa alaikum salam wa rahmatulahi ta'ala wa barakatuh. adọ́ fún ọlọ́run ọba ẹ̀yìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ìtumọ̀ sí fún annabi muhammad sallallahu alaihi wa sallam fi mẹ́lẹ̀ ilẹ̀ àìndà mẹ́láìka níbẹ̀ tó gbọ́dọ̀ àná olùyọ̀ǹdọ́ hmm. ọlọ́run ọba subhanahu ta'ala tó à ń sàlàyé àwa níbi ọ̀rọ̀ al-Khatib al-Sharbini hmm. rahimahullahu ta'ala nínú tí wọ́n hmm. al-Mawsu'at al-Fiqhiyya al-Muyassara fi zawaj ṣàfà wa al-Afnawi àbí sínú ìlàwà so wọ́n sàlàyé lánàá yẹn pé wọ́n pín ìdánpè ní ìtumọ̀ zawaj yẹn al ó kó sọ́dọ̀ mẹ́ta tó bọ̀ ṣíkì ní pé àṣọ wàhá anáwó àkíkọ̀ tó ń fi àkìdí majazun fil wati ní pàápàá ń túmọ̀ tó wá ní nìka ní pàápàá ń túmọ̀ yẹn ní pé ìkan nínú àwọn ìsúnmọ́ aláwọ̀kọ́ nínú àwọn ìsúnmọ́ ẹ̀ta ní pàápàá ń túmọ̀ yìí pé àkìdú àkíkọ̀ tó o majazun fil wati àmọ́ ní àdápé rẹ̀ ń túmọ̀ yìí pé àṣepọ̀ nígbèrè lópọ̀ ìbálòpọ̀ ìbálòpọ̀ ẹ̀ hmm. iná ní túmọ̀ láàrin ọkọ àti ìyàwó tó wọ́n á ní pé kàmá já àfihàn àkàfihàn alìkẹrin mo ti wọ́n nù àwọn alìkẹrin bákan náà mo ti wọ́n nù àwọn àkàbárò ọmọ àwọn àdìsá ní Muhammad sallallahu alaihi wasallam wọ́n lè sọ kí wọ́n kó wọ́lá ìyá rí alábàálìkà kóòlù tààlà àmọ́ àyàtà kàyí àyàtà wẹ́ kàyí hmm. wọ́n ní òun ti ẹ̀kọ́ wọ inú rẹ̀ tó pé lánà mọ̀rọ́dá al'aqdu walwati tó ayayin tẹ tó ń gbà lérò mm. òun ni pé ọgbẹ́ sọ̀rọ̀ fún ànípa ìtakókò ìyègì àti ìsàṣepọ̀ ìlòpọ̀ àmì ìbálòpọ̀ ìbálòpọ̀ àti kílò àti ìtakókò ìyègì mm-hmm. náà ni ayata ayayin pé fa'intọ̀ lákọ̀ọ́ hátà tẹ́ǹkì hazaujan ghayra so aya eléyìí òun tún máa alàákìdù wàlúwàtí ò so mẹ́rin tún lọ́yẹ̀ méjèèjì kó sínú aya eléyìí ọdún pé kò lẹ́gbọ́n ó ní pé wọ́n ní ọlọ́run bá ti sọ wọn pé fàyíntọ̀ lákọ̀ ha hmm. tó bá ti di wípé ọkùnrin ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ ó ń di òrì ẹ̀mẹ́ẹ̀ta hmm. tẹ́gbàgbà tọ̀láàkú mọ̀rọ̀tàn hmm. àǹfààní méjì náà ni ọkùnrin ní túgbà tó bá fún fún ìwàdíyàwó rẹ̀ ìdáyédé bí láṣẹlẹ̀ láàrin wọn alákọ̀ọ́kọ́ ọgbà padà ọlẹ́wọ̀kọ́lẹ́ òtúnbà padà ẹlẹ́ẹ̀kejì òtúnkọ́lẹ́ òtúnkọ́kíní òtúnbà padà ó ti lo lifeline rẹ̀ sẹ́ ẹlẹ́ẹ̀kẹta fi lè ṣẹlẹ̀ báyìí obìnrin bẹ̀ lọ̀rọ̀ sí kí ni o gbọ́dọ̀ lọ fẹ́ lómi wọ́n sì súnmọ́ bálòpọ̀ ó ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ kó tó lè jẹ́tọ́ fún ẹwà rí lóde òní hmm. ọ̀pọ̀lọpọ̀ ah, àwọn ọmọ kéwù a tún máa lọ béèrè lọ́wọ́ àwọn àfa pé bá ti kọ̀ ìyàwó mi kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí mo lè gbà padà ẹ dákun. ntọ́ ọ̀fẹ́ ni pé ká máa sọ haramu di. ká lọ bẹ̀rẹ̀ fún fásitì haramu yẹ aláàdí dà haramu àbí haramu dà aláàdí. èyí tá a fẹ́ kẹ jáwọ́ kò ń bẹ̀ nkẹ́ hmm. máa hara yín lé mà débi tí ó máa lídì sí hmm. divorce tọ́kọ máa kọ̀yàwó àbí tíyàwó máa hmm. sọ pé ẹ̀kọ́ mí nìsí hmm. sọ àmútẹ́wà di pé ẹgbàrá yín padà lálákọ̀ọ́kọ́ ẹgbàrá yín padà wá dé lẹ́ẹ̀kẹta ẹ mọ̀ wá wòrà yín pé ah, ṣe tọ́lọ́run láti báyà bí ti ṣe ìtọ́n ti ṣe ìtọ́n lọ́pọ̀lọpọ̀ ń ṣe lónìí tẹ́ pé wọ́n ti lo ẹni fún wọn yẹn wọ́n ti lò ó tán ǹtẹ́ hmm. hmm. padà rí pé ah. àbòsí náà ní padà ń bẹ́ ń bẹ́ fún ah. pé kọ́lọ́n kọ́lọ́n kó sànà pé tí ọba ti páyọ̀ ọlọ́run bá wàlá ìmú tó bá jí òfin ọlọ́ba yọ́ máa fẹ́ kí ni yọ́ máa tẹ́ bá ṣùgbọ́n ṣùgbọ́n fún pé ah, àyà yìí afáwà hmm. alimami kàfíwà himọ̀ Allah ta'ala bàtàwọn fẹ́ sàlàyé rẹ̀ ẹgbẹ́ ayà ń sọ̀rọ̀ nípa tọ̀lá kìíní tó wá fi kọ́ wá fi pé ọba fi lè kó obìnrin òun lẹ̀ tó fi pé ẹ̀mẹ́ta hmm. kò lè tẹ́kìnì kò lè lẹ́tọ̀ sí ọmọ àyàfi àtàtẹ́ǹkìá záwùjẹ́ náà àyàfi tó wá lọ́ọ́ fi ọkọ mi níbò mi. Hmm. so tó wá lọ́ọ́ fọkọ mi níbò wá ní níbò mi wọ̀n ní iná ni àbáwá ibùkún sí wọn ní Allah Ta'ala wọ́n mú àwọn ọ̀rọ̀ kan wá hmm. nílẹ̀ ọ̀rọ̀ yìí tó ṣe ọ̀rọ̀ yẹn àbáwò àwọn ọ̀gá àwọn àfáà yẹn ọlọ́run bùn wọn ní ẹ̀bùn hmm. ọlọ́run bùn wọn ní ìmọ̀ tó bù háyà. ọlọ́run ni mo ń fi ìmọ̀ yẹn kẹ́ wọn láti fi protẹ́tì tíra ọlọ́run àti sunan nígbà Muhammad sallallahu alayhi wa sallam. so afọwọ́ ìbùkẹ́ sí wọn ni Allah ta'ala tọ́ntọ́ àyà yìí hmm. wọ́n ní nígbà tó bá pé ọkùnrin yẹn wọ́n ní wọ́n lọ́wọ́ tí àhá wá tí òun fi rẹ̀ lè nìka hmm. tọ́pọ̀ obìnrin òun bá ọwọ́ ọkà jáde hmm. ah, ṣẹpá ẹlòmí ní ah, ah, ìwà zina ẹ̀sọ́tẹ̀ láwùjọ wa ìkọ́lẹ̀ ọ̀dà kò sànù wà ọ̀pọ̀ so àwọn àfẹ́rí zina sí kankan wá man friend boyfriend woman friend ẹ̀rí kó segin ní ọ̀pọ̀ tọ̀ ọkọ tí wàá kọ́ ẹ̀lẹ́ báyìí ní sotí pẹ̀pẹ̀ ká so ọwọ́ lọ sọ́dọ̀ ọwọ́ lọ yẹn àdìbẹ́ lọ́dọ̀ man friend rẹ̀ kan àbí boyfriend rẹ̀ kan lọ́dọ̀ rẹ̀ ìpé ó tó gbà díẹ̀ báyìí tóun tó di ọlọ́kùnrin tó wá lọ sí lọ́nà haram oníkọ́sọ́ ti gbé fàlọ́wọ́ wà pé òun fi ọ̀gọ́ ìrìn nìka tó bá pẹ́ ẹnìyàn wá sàṣepọ̀ pẹ̀lú rẹ̀ lọ́nà tí ìṣẹ́kọ́ báyá wọ́n ṣe nìka tí ó wà lẹ́gà ah. so èyàn wà ní pẹ́kẹ́ ọkànà wà láwọ́ fí mílkì yẹ̀mín tó mú pé alákọ̀ọ́kọ́ yìí sí tí irú ẹ̀ bá kò tí ìdíyàwó rẹ̀ báwọn náà kò tí ìdíyàwó rẹ̀ báwọn náà kò tí ìdíyàwó rẹ̀ kò tí ìdíyàwó rẹ̀ àti bá ti kúkú sí àyẹ̀wò kúkú lọ kúkú sí kúmẹ̀ náà ní àná ẹ̀yà ìsìlámù ní wò pé àti bá ti bá ti kankan papọ̀ ẹ̀ kọ́ mọ̀ padà sọ́dọ̀ padà ẹ̀sẹ̀ ẹ̀sìn náà wà lórí rẹ̀ ni bọ̀sùn tí sọ di ẹ̀tọ́ fún ọkọ rẹ̀ ni tó pẹ̀lú mi sàṣepọ̀ pẹ̀lú ẹ̀wọ̀n ó ń pe ní sísẹ̀ ìsìlámù ní ẹ̀sẹ̀ báwo ni pé nìkan bákan náà wá ní tó yẹ pé ọjọ́ ọjọ́ sí pé bá sọ kó lọ́dọ̀ ọkọ rẹ̀ hun ọwọ́ hmm. abọ́ sókò ẹrú hmm. wọ́n kà mú ẹ́rìn lọ bí kan àwọn nǹkan wọ́n kà kó lẹ́rú ọ̀gá tó wá níhun ọ̀gá òun sì ń sàṣepọ̀ pẹ̀lú rẹ̀ pé ọ́ndà mẹ́tù yẹ̀mí ni wọ́n ẹni wọ́n lẹ́tọ̀ àti mọ́ sí kí ni àṣepọ̀ pẹ̀lú rẹ̀ tó bá ṣe ìbálòpọ̀ hmm. pẹ̀lú rẹ̀ kìkìrì náà àbótó ẹ̀tọ́ ni mm. àbótó òun náà èyí òun náà tún sọ di ẹ̀tọ́ fún ọkọ rẹ̀ ni ọkọ alákọ̀ọ́kọ́ ni tọ́kọ ẹlẹ́bẹ̀ta kò tún sì tẹ̀lé tó fún náà ẹni tó tẹ̀ tí wà lóko ẹrú ó kú bí ètò kọ́kọ́ bọ́ ń bẹ̀ náà ó kú lókè tó wá ara tán mm. tó wá ara tán tí ẹlòmíì wá mm. bẹ̀rẹ̀ sì wá ẹ̀tọ́ fún ọkọ alákọ̀ọ́kọ́ náà mi ò fi ẹka máa àṣẹ ọlọ́run ọba rẹ̀. tó sẹ́kìnnì lánàá wúlé ìsàbẹ̀sáwójì tó gbà wọ́n tà ń sọ yìí bẹ̀tọ́ wà lọ́ndà pé mílíkì yẹ̀mínì hmm. ẹni tó jẹ́ olówó rẹ̀ tó ní hmm. nígbà tí ń wà ẹrú lábẹ́ rẹ̀ ni tó bẹ̀tọ́ wà lọ́dọ̀ rẹ̀ ni tí máa ń ṣàfikọ̀ pẹ̀lú rẹ̀ èyí wọ̀ sọ di ẹ̀tọ́ fún ọkọ rẹ̀ àkọ́ ìlànà orí sàbẹ̀sọ̀ tí kò lè sọkọ rẹ̀ tó hmm. wà á kàdá ẹlẹ́wọ̀ tó sàwọ́jà tì bákan náà wá ni tọ́wọ́ wáyé pé obìnrin yẹn ó lọ lọ́kọ tọkọ gò sí ìsàsíkọ̀ pẹ̀lú ẹ̀ ó ti lọ́kọ lóòótọ́ Mm. àmọ́kọ̀ ẹ̀yìn ọlọ́kọ̀ mi mm. àmọ́kọ̀ wọn á ní ọkọ̀ wọn ò tí wọlé tọ̀ ọ́ ti súnmọ́ kọ́lá kò ti rí owó rẹ̀ kọ́lá kò ti rí owó rẹ̀ àmọ́kọ̀ ti fi kò sí ṣe mm. ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ lam tahillu lil awwal kò ní lẹ́tọ̀ọ́ fún ẹni tó ti kọ́ lẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ̀wọ̀n tó pé àwọn nǹkan kọ́ bà lè sẹ́kìnì kọ́ kálukú wa ń fúnra rẹ̀ ní fatuwa tí ó fẹ́vọ̀ ọlọ́kọ̀ọ́lá kó sáà lọ́nà kó mú wa lórí ìtẹ̀lá fẹ́. lábẹ́ ilé ìníṣẹ́ ní tí à ń sọ ni pé kí ló fà tó jẹ́ pé àwa tó ta tún jọmọ kéwù hmm. ẹnu ń kun wa púpọ̀ lẹ́nu hmm. jẹ́ mẹ́ta yìí pé ọ̀rọ̀ divorce divorce divorce kí ló dé sọ pé kéwù tí a ké kò fẹ́ lápa hmm. lára wa àwọn tó yẹ ká máa jẹ́ example dáadáa fún àwọn ẹlòmíì tó yẹ pé hmm. ìmọ̀ ohun ò tó ti wá hmm. kí ló dé tó yẹ pé láàrin wa náà lẹ́tí máa rí pé ìgbéyàwó ń dàrú yes kò sẹ́ni tí ọlọ́run ò lè dánwò nínú ìgbéyàwó àwọn tí wọ́n wá ní kéèyàn máa ṣe sùúrù nínú ìgbéyàwó kò sẹ́ni tí sùúrù tó tọ́ sí tó sọ ẹni tó jó ní mímọ̀ ẹ̀rí ọkọ ìyàwó onímọ̀ hmm. ìyàwó náà onímọ̀ Ah, ọkọ ìyàwó alùsúnnà hmm. ìyàwó alùsúnnà hmm. kọ́ wá jẹ pé ẹ̀yin wọ́n mọ̀ kó ẹjọ́ yín káàkiri ní gbogbo ìgbà kìí ṣe nǹkan tó bójú mu tó ẹ bá pàrọ̀ lórí eléyìí. ń gbogbo àwa ọmọ ìyá hmm. mùsùlùmí pé kábíláàkùn ká máa ní sùúrù ká máa ṣe sùúrù pẹ̀lú àwọn ará ilé wa torí gbogbo ibi tí ti ṣe sùúrù pé tọ́lá ti máa ń pọ̀ mẹ́ẹ̀. so wàhálà máa ń fẹ́ kẹ́kẹ́kẹ́ ẹ̀ mọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ẹ̀ máa ń láyà ìmójúkúrò fún ẹni so àìmójúkúrò àìmósùwúrò òun òun náà ni máa ń fa wàhálà sáré mọ́tọ́ lẹ́nu ẹlòmíì di ẹnu kì í kọ̀ǹtó ẹnu yìí so kéèyàn máa ma kọ̀ǹtó ahán kọ̀ǹtó ahán nínú àwọn nǹkan tí ń lédi sí divorce ẹlòmíì yóò ti sọ yóò ti sọ kẹ́lìmọ̀ yẹn tán kó tó di kó ara ronú pé àbọ̀lọ̀mọ̀ kó ẹnu àyíkábọ̀ kó ní ìjánu dẹ́ni kéèyàn lọ di kéèyàn lọ mìíràn nínú ẹ̀ wípé òun ò ní mọ sọ kẹ́lìmọ̀ mọ kọ́ ọ́lẹ̀ fún ìyàwó tí wọ́n bá ń já bíjà bá ń sẹ̀ láàrin pé mọ́kọ́lẹ̀ kéèyàn di kéèyàn sọ di èèwọ̀ fún ara rẹ̀. Hmm. kéèyàn má jẹni tí máa ń sọ̀rọ̀ púpọ̀ sọ̀rọ̀ púpọ̀ bá ti wá bá ti ń dípẹ́ ẹni tí ń já kò sí kíni kò sí akọ ẹ̀rọ níjà rẹ̀. gbogbo ti ń bẹ lẹ́nu mi ní sọ̀tàn. yóò padà sọ̀rọ̀ yóò padà mọ́ máa mọ́ lọ lé so yóò mọ̀ sọ fìtínà ọ̀rọ̀ bí kọ́ ọ fẹ́ sọ pé èsì ọmọ èsì àmà lọ́lé yìí máa ṣe àtàrà lè kódà obìnrin kódà obìnrin kódà lè yí pé ẹ̀yìn onífẹ́ lè lò pé tọ́lákùnrin bí dín yọmọ̀ ṣẹlẹ̀ hmm. wákọ̀wé ní sinẹ́ hmm. wákọ̀wé ní sinẹ́ ti máa lọ́lé yìí hmm, ìwé ìdìrẹ́mọ́ tọ́lákùnrin bí dín ó gbọ́dọ̀ wà nínú yàrá rẹ̀ bẹ́ẹ̀ náà yóò wà nínú ilé òun náà tẹ́jọ́ ọmọ àwọn àgbà papọ̀ lóṣù mẹ́ta oṣù mẹ́ta kì í ṣe nǹkan aládàá. wọ́n tó pera rẹ̀ láàfáà wọ́n ló wá lóbìnrin kò lé ojúṣe ìjà. wọ́n ní kó tó máa kẹ́rù mm, ẹjọ́ kejì mm, mm. ah, àbíkọ́ wa ní ọ̀dà ẹlọ́gbọ́n ọmọ náà kí wá lọ́jà tuntun ẹ̀yà ọlọ́mọ àwọn ọmọ kí ni wá àwọn bí balùwẹ̀ yá ẹmọ kẹ́wẹ̀ rẹ ní ah, àṣìbẹ̀. tó fi wá di pé àwọn òbí obìnrin míì àyà wa ń pa wọn ní ìsìn ó yẹ kọ́ máa lọ mọ́ ẹnìkan tí ìṣẹ́ sáfà wá jáde Subhanallah abẹ́ ẹ̀rí nǹkan báwọn. nígbà tó yẹ kí wọ́n ló sí òkú lọ́wọ́ àwọn àwọn àfáà báwọn. Hmm. wọ́n lè yìí gan-an kódà àwọn tí ò já àfáà bẹ́ẹ̀ lè wọ́n fẹ́ sáfà tó lọ. débi pé òbí ọkùnrin mi náà ẹ̀tọ́ ah, mú ayé eléyìí àrú ọmọ ya nǹkan mọ́ ọkọ̀ lọ́wọ́ ni o àbí ẹ̀gẹ́tì hmm. kọ́lọ́n kò sọ wa ń bẹ̀. so náà sì gbìyànjú ká sọ̀rọ̀ wa ọlọ́run kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa. bákan wa ni ṣéèkì wa ni tabawo ayataka yìí máa wáyé mm. ó ní láàrín ìlmọ̀wọ́dá al-aqd wal-wati òun tún mọ̀ yí pé ìtakókò iyegi àti ìṣe ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó méjì ló kó papọ̀ sínú àyà ń jẹ so méjì láàrin nínú àyà yìí. pé méjèèjì mùsùlùmí yẹn hmm. so wọ́n ilé ìwà náà wà á rí níbi àdìsá náà mahamana sallallahu alaihi wasallam so wọ́n ní sọ Bukhari àti sọ mùsùlùmí so nígbà tí wọ́n yẹn kọ ọkọ rẹ̀ lẹ̀ tán hmm. àdìsí yẹn ni ọkọ kọ́lẹ̀ ọkọ ti kọ́lẹ̀ ọ wá lọ fẹ́ ẹlòmíì mọ̀tọ́ hmm. wá fẹ́ lòmíì ọkọ kọ́lẹ̀ ọ lọ fẹ́ lòmíì mọ̀tọ́ wá fẹ́ lòmíì tán ọ wá dìgbò wá fẹ́ padà sọ́dọ̀ ọkọ alákọ̀ọ́kọ́ yẹn ọ̀fẹ́ pàràfẹ́rọ̀ padà kọ̀kọ́ yẹn so lẹ́yìn bàtà tí a kìlì tán kò sí tọ́pọ̀ àdìrí pé ńgbà tó di pé kó wa àti àdìsẹ́ wa ọkọ̀ fẹ́ ńgbà tó di pọ̀ àti ìyàwó tán di pé wọ́n di pé wọ́n alẹ́ ìfọ́nsẹ̀ ìbálòpọ̀ àwọn àrùbẹ́ àá èwo ni èwo ni àbẹ̀rẹ̀ ah, gbogbo tẹ́lẹ̀ ìrìn jọmọ ọkùnrin kò ju etí aago báyìí lọ kò ju kóńkó ló báyìí lọ àá ah, sílẹ̀ yìí yára ní ọmọ àjọkọ̀ mi mm. ah, eléyìí ò lè tẹ́mi ń dùn kí ni ẹjọ́ sábà bí tọ́ ẹ pé wá wá ah, wá padà wá bá nínú Muhammad sallallahu alaihi wasallam ah, àbò wọ́n wá mọ ìta àbẹ̀wá yóò àbẹ̀ òṣèlú ìjọkùnrin rí ìjọkùnrin kò jù so àbẹ̀wá ni kò kílà níbi sọ̀rọ̀ níbi àtàkẹ̀rúkí òṣèlátàwó wáyàrúkú òṣèlátà ó dìgbà tó wáyé pé obìnrin tó bẹ̀rù obìnrin tó bá tó di pé ọlá oyin tó gbádùn rẹ̀ nígbé tẹ̀sí ìbálòpọ̀ tó wọ́n náà wá sẹ́kínú tó wọ́n náà tún tọ́ oyin títẹ̀ náà lá ọ́ hmm. lá oyin rẹ̀ òun náà lá oyin rẹ̀ ọgbádùn rẹ̀ òun náà gbádùn rẹ̀ hmm. tó bá ti bá òun tọ̀ ó ti parí ó mọ̀ pé ó sì sọ̀rọ̀ pé wàá sì sọ̀rọ̀ tún kọ̀ ayílẹ̀ padà ó wà padà sọ́dọ̀ ọkọ̀ àárọ̀ rẹ̀ tó fẹ́ padà sí. ó mọ̀ pé sọ́yà gbé ìyún náà tún ní yóò tún ṣe ayélujára kìnìún yóò ṣe àìdá yóò gbó. òun náà tún ṣe é. Ah, kọ̀lú lọ lẹ́sẹ̀kẹsẹ̀ báwọn náà. ìjìyà mo fún gbogbo ẹni tí bá mọ̀ sáré pariwo divorce. a wòye pé eré tọ́jọ́ ṣe wapọ̀ òun náà bó ṣe wà náà bí yóò ṣe ní nǹkan ọkùnrin ẹ̀ mọ̀ náà hmm. a wò pé ṣé odoyún àbí odoyún hmm. yóò dó fún oṣù mẹ́ta o sọ́dọ̀tà hmm. kò ó yóò dó fún inú pé ayédọ̀ mẹ́ta ni àbíkó jẹ́ pé eh, ìmára mẹ́ta òun ni tó yóò dó fún bẹ́ẹ̀ tó bá di pé ọpa ilé ayédọ̀ rẹ̀ ọkọ̀ ọkọ̀ aláwọ̀ kan náà ibi tí ẹ bọ́rọ̀ dé lónìí náà tó tó di pé á fún àwọn èèyàn ní ààyè láti lè pè wọlé sí orí ètò ibẹ̀ náà la gbà wọlé sí second segment wa hmm. lónìí kọ́lọ́n tó ṣe ní ìrọ̀rùn fún wa ẹ bá wo hadith tí ẹ mú wáyé níbo Muhammad sallallahu alaihi wa sallam wọ́n pe ìbálòpọ̀ láàrin ọkọ àtìyàwó wọ́n pe ní oyin. ìyìn tó túmọ̀ sí ni pé nǹkan tó dùn ni nǹkan tó yẹ kí ọkọ àtìyàwó kí wọ́n válù láàrin ara wọn ni tí ò yẹ kọ́kọ́ àtìyàwó kọ́ mọ́ fi ṣeré ni bó wà nìkan tí wá rí láwùjọ wa lónìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó wọ́n ń fi kìdí wọ́n fi ń ṣeré ó sì wà nù kan tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó lónìí wọ́n fi ń bàjẹ́ wọ́n mọ̀ fi dunra wọn hmm. lọ́nà tí ò dáa hmm. so nínú àwọn ìyànjú tá ń gbà wá lórí prógrámù yìí gẹ́gẹ́ bí ìwé ta kọ ìwé halal sex and intimacy ó ní píkítọ̀ ọkọ àtìyàwó kan bá lù nǹkan tí à ń sọ yìí àwa ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ gan nínú oṣù ọ̀rọ̀ Ramadan hmm. ẹ rí i pé káwẹ̀ tó dé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tó wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ mari hmm. wọ́n mọ̀ lọ gbìyànjú pé ah, káwọn mari káwọn mari ìfọ̀ hmm. Ramadan kò sí ní tó fà ju pé láwùjọ wa ń bì àwọn èèyàn kà sí pé á ah, téèyàn bá bẹ̀rẹ̀ ìgbésí ayé lọ́kọláya ní oṣù Ramadan ní túnmọ̀ dún yàtọ̀ tó sì jẹ́ pé ọlọ́run ọba náà tó dá wa Ramadan nípa ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó hmm. àwa ń sọ nínú ìwé ipe nnọọ time táìmù tó yẹ ma ìbálòpọ̀ máa ọkọ àti ìyàwó wọn náà lóṣù òru oṣù àwẹ̀ Ramadan àbí nínú ọyẹ́ tàbí wàá mú pẹ́ẹ̀mù kan wá ń bẹ̀ káfà ń min hawa ìjìhì sàbọ̀n ìzàlùkọtìrò àn وكيس وكانون وكأس طلاء بعد الكباب وكس ناعم وكسا بعد الكباب وكس وكس ناعم وكسا àbá ń sọ pé nínú ọyẹ́ tí tó bá ti di pé ọyẹ dé hmm. ọkọ àti àwọn ọmọ ní bùkátà sí ìbálòpọ̀ nínú àwọn nǹkan tí wọ́n máa ń ní bùkátà sí òun náà ni ìbálòpọ̀ àwọn tá a fẹ́ pè tí orí ètò nọ́mbà tẹ́mọ̀ pọ̀ wá sí òun náà ni zero nine zero seven two three eight six nine seven five zero nine zero seven two three eight six nine seven five òun náà ni nọ́mbà tí ẹ mọ̀ pé wá sí. pé nínú ọyẹ́ nǹkan méje hmm. ni àwọn tó jẹ́ pé wọ́n nímọ̀ nípa ìdí mọ́ pa ọyẹ́ ni wọ́n mú wá lára rẹ̀ náà ni ìbálòpọ̀ wa alaikum salaam tó wà bá ṣàtò Hmm. hmm.

Hmm. Hmm. ẹ make comment lórí rẹ̀ eh, èyí tí engineer àkọ́kọ́ sọ wọ́n sọ̀rọ̀ lórí rẹ̀ then èyí tí àwọn alájẹ ojú ọlárí wọ́n ń pè wá for the first time lọ́dún yìí. ọlọ́run kọ́dà kó sànù wà ní tó gbogbo àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ́nu àǹsìsì náà mm, yìí alọ́ọ̀dálégbà yìí mm. gbogbo kíní òun náà ń ran tí ń túlé ń mm. sábà bíi tútúlé. nígbà tó bá ti ṣe sísà rẹ̀ kan wà tó ti kó lé ọkọ tó ti ń lọ dágbé. kí ni wàhálà lèmi lọ́kùnrin máa dáná kan ìmìsí kí náà kan máa ní máa dáná máa dáhùn fọ́sọ̀ kan. ọkàn fẹ́ bímọ náà tó nídìí ọkùnrin sọ́nà tó bá ti wá bí ọmọ tó bí tán yóò divorce ni. yóò ní àbúrò ńlá ìbàdí tí àwọn kan ti ń fa tọ̀láàkì náà nìyẹn tí ń sì ń da búlẹ̀ sínú àwùjọ tí wọ́n ti pọ̀ máìndì pé ní ọ̀dà nígbà bá ti tẹ́mi lọ́rùn yìí kú òní. èyí sanwó ọkùnrin mi tó wá kámi máìlé mẹ́rin sí ìrìnàkà mi mú fún so yìí nǹkan lọ́nkọ́ lọ́nkọ́ sànù wa ń bẹ aburú ni máa ń bí fún àwùjọ mm, mm. yìí bá wọn. ẹ pàrọ̀ wà fún àwọn tí wọ́n ń kọyàwó wọn nínú ẹni tó fún lóyún. tuntun akọ náà ṣe rí nínú tìyẹn ní ṣọlá ìsìlámù àsìkò tí yàrá lè kó obìnrin lẹ̀ hmm. <clears throat> òun náà ní nígbà tó obìnrin bá wà nínú pé ó bá yàrá ìsàsípò papọ̀ hmm. so ọwá rí ipò ti lóyún hmm. ìjádùn yín ọwá olè kò yẹn lè kó obìnrin lẹ̀ nínú oyún tó takò nínú sẹ̀ríà Islam kódà àsìkò tí sẹ̀ríà àfikẹ́ yẹn takò kó obìnrin lẹ̀ nìyẹn tó bá yẹ kó bá yàrá péjú oníṣẹ́ ìjọ ń bẹ pẹ̀lú ara yín ètò wájú ìsàsípò ọmọ lọ owó yín pé ṣé oyún ṣe ń bẹ ṣé àsìkò tẹ́ jẹ́ ṣeun ṣé yóò doyún ni àbí kò doyún tó bá ṣe kó bá doyún. àmọ́ ṣé nǹkan tó dáa ká máa ṣe ni ìwọ tó orí yẹn ń lẹ̀ tó fún lóyún tán tó wá lè ṣe sùúrù pé o lè ṣe sùúrù pẹ̀lú rẹ̀ ẹbẹ́ súnmọ́ra yín ló fi dóyún kó ṣe sùúrù pẹ̀lú rẹ̀ pẹ̀pẹ̀ta. tó bá ṣe kó ṣe sùúrù àmọ́ nínú àwọn àsìkò bẹ́ẹ̀ lè kó bìnrin ọjẹ́ kan bẹ́ẹ̀ àmọ́ kó hmm. ṣe sùúrù pẹ̀lú rẹ̀ nínú màá lọ́jà àjọ mọ́kànlẹ̀. Ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́kọ̀ hàn ṣàfihàn fún ìrìnrìn ìṣòro làwọn lọ́kọláya ń kojú nínú ìgbéyàwó. Èyí sì léwu púpọ̀ fún dàgbàsókè àwùjọ. Ìṣẹ̀lẹ̀ àbájì bẹ́ẹ̀ fi lè rorùn lọ́mọmi láwùjọ Mùsùlùmí ní Mawada Consult Home of Islamic Family Counseling ti ṣàgbékalẹ̀ ìlú láláyé. Ìkọ́ni ìgbìmọ̀ ẹ̀fẹ̀ 95.5 lọ́nà lọ́kùnrin tó ti ṣe àṣẹ ògidì gẹ̀rùn